بسم الله الرحمن الرحيم that adá ọpẹ́ fún ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga ọlọ́run ọba tí ó tún ní ká tún pàdé nírọ̀rùn lónìí àdúpẹ́ fún ilẹ̀ bá sí lórí àwọn ọ̀dọ́nà wà ní ìlú ìlàjì bá lọ ìlàjì lọ ọwọ́ akọ̀ká máa da fírì ọbẹ̀ ọlọ́run ọlọ́mọdé àṣùgbò ọ̀ abẹ́rẹ́ ọba gbogbo pẹ́pẹ́ fún wa ń lẹ̀ ọlọ́mọ jà sí dànù ọlọ́run kọjá rẹ̀ rẹ̀ lẹ̀ kó wá sí gbogbo ẹ̀ dáadáa iná wù hàrà wọ́n lè ṣàlẹ̀ ọmọdé. ní àná a ti gbìyànjú a sọ̀rọ̀ lórí àwọn àjẹrọ ọlọ́run tó ṣe fún àwọn ọmọ ìsirọ̀ yìí nígbà tí ọ̀tá wọn tó tóbi jù lọ tí ò ti gbẹ̀mí mi tọ́lọ́mọ ọba tó láàrin kan wá gbẹ̀mí rẹ̀ tó ṣe ju wọn tọ́lọ́ wá rí bẹ́ẹ̀ kí ló yẹ kọ́ máa ìsọ̀rọ̀ yìí ló fi san ilé ìfọ́nà kí ló kù bẹ́ẹ̀ tí wọ́n máa ṣe ọyẹ tí wọ́n máa padà sí máa ṣe lọ́wọ́ wa ká máa dúpẹ́ àwọn ọmọ ìsọ̀rọ̀ yìí bí wọ́n ṣe lágbègbè tán tọ́ta àwọn ti parun tán ọlọ́run ní kí wọ́n já wá sí náà bíbà ní ìṣúná ilẹ̀ ìrọ̀sà a ní káwọn ọmọ ìṣòro ìlú kí wọ́n lè kọjá ìgbà tí wọ́n lè kọjá tán táwọn fèrè ọmọ tẹ̀lé wọn tọ́lọ́wọ́ bá pa wọn rún tán ọlọ́run bá ní àwọn ìṣòro ìlú wọn wá lọ musa ń darí wọn lọ àyè ìṣòro àti ọ̀sán lọ. fa àtàwọn aláàkọ́ mi yàgùfún àhálà asùnàmìlàrùn. ní a bá lọ ní bá láwọn èèyàn kan àwọn bá jókòó tí òsàlàwọ́ ní à ń bọ́ tí wọ́n. wọ́n rí àwọn sàjà ńlá náà náà kí a máa ra òun àìyá. ní tí wọ́n tó sọ fún àmì gbọ̀nsá ni mú sáà báwa náà wà kankan bá máa jókòó tì í. táwọn máa forí balẹ̀ fún báwọn eléyìí ṣe ni yóò dùn jáwọn náà ní. ọ̀la ìnàkùn kọ múntàjẹ́ hadu. anábìyà musa sọmọ ẹgbẹ́ ìnàkùn kọ múntàjẹ́ hadu sálẹ̀ yìí. èyí tá a ṣẹ̀ṣẹ̀ kó kúrò níbi tí wọ́n ti ń lò yín nílò bàrà tí wọ́n ń lò yín nílò ẹrú tí wọ́n ń lò yín nílò bàrà lẹ́nu fi náà lẹ́dún tẹ̀ ìwọ́n mú iná tí yí pé ọpẹ́ lọ ẹ̀kẹ́ máa dún fọ́lọ́run ẹlẹ́dún lẹ́sẹ̀ bọ́ ìgbà tó yá anábì Musa bá wọn sọ̀rọ̀ ara wọn balẹ̀ anábì Musa ibi tá àwọn ń lọ lónìí nù ni wà wà á dẹ́nà Musa. àdẹ́nà Musa fẹ́rẹ̀ àfihàn láyìnlá táwọn wà lọ́nà àbẹ̀. padà ajá kọjá ju bákàrà náà à ń bọ̀ wá bẹ̀rẹ̀. وإذ وعدنا موسى أربعين ليلة ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون الله وإذ وعدنا موسى أترتي ìgbà táwọn ọlọ́run ọba tó láàrin dá àti múnsá tí sàdánàbí wà lẹ́yìn sọ́lá tó sọ́lá tá àjọjọ sàdéhùn kìrọ́ àtàmìyàn wá ajẹ́nà Musa abọ́ Musa sàdéhùn ó náà sàdéhùn fún wa wà ìlú wà ajẹ́nà Musa ẹrántí ìgbà táwọn ọlọ́run ọba ṣe àdéhùn fún Musa méjèèjì náà ni ọlọ́run ọba sọ fún àníbù Musa wípé kọ́ wá ọwọ́ abọ́lọ́run ọba lọ́dún wípé òun ń bọ̀ aláìsí musa sọ fún ẹ̀gbọ́n rẹ̀ wípé òfòfó fún ní nǹkan fún ní wàhásìlẹ̀. òfòfó fún lè fi kọ́ wù mí wàhásìlẹ̀. ó ní ẹ̀gbọ́n mi mo fẹ́ lọ bọ́lọ́mọ ọba sọ̀rọ̀ ìwọ ni ọba amúdójútà ọmọ ìsọ̀yí nígbà tí bá sí lé wàhásìlẹ̀ mójútó wọn dáadáa sí dáadáa pẹ̀lú wọn wàlá tàbí ìsàbí ilẹ̀ mọ́fíṣídì. àwọn tí wọ́n gba ìdí ọlọ́run ọba jẹ́ pátọ̀ ọ̀nà wa ní pé òun kọ́ ọmọlẹ́sìn ọlọ́run ní pé òun lójú tó wà àmì musa bá kú òun lé ló bá lọ ní tiẹ̀. ìgbà tá ìnáwó musa tọ́jọ́ di ọlọ́run ọba tó láàrin ká ọjọ́ oṣù kan lọ́yẹ̀ ó lò tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn wọ́n tún ṣe òbèrè káàdà oṣù yẹn ọlọ́run kan ọba tó láyé ká tó máa fọjọ́ mẹ́wàá mi kù ọjọ́jọ́ mẹ́wàá àkọ́kọ́ inú oṣù Dhul-Hijjah ló fi wá pé ogójì ọjọ́ ó là nẹ́bí Musa fi lọ bọ́lọ́run ọba tó sọ̀rọ̀ ṣùgbọ́n nígbà tó dọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run nígbà máa nígbà rẹ̀ inú ìyá kí ló dé tó alẹ́ musa ní búrúkúlá ìhàlá àwárí wà àjíltù ilẹ̀ ìkàrọ̀ bí lítàrúbọ̀ wọ́n ń tọpa níbọ̀ ìrọlọ́run kórógbódé bá yọrí sí mi àdéhùn tí mi àti ẹ̀ ṣe kí n tètè pé lójú n tètè wà ọlọ́nífà iná kọ́dífà ọlọ́dàfà iná kọ́dífà tánà kọ́wùmọ̀ká mi ń bá àdíkì ọlọ́ni fìtínà ti kọlu àwọn èèyàn rẹ lẹ́yìn rẹ o fìtínà tó kọlu wọn tọ́lọ̀ wọn bá ń sọ̀rọ̀ pa ẹ̀ ní fún mọ́ta ọdún tó mọ̀ ní ẹ̀jẹ̀ lámú bá àdìyẹ wa tó mú rọ́ọ̀lì mú. bàtà nàbì Musa tí ó dì sí ọlọ́run àwọn kan náà àwọn onítàkùsí bàbá àwọn bá rí àbá bẹ́ẹ̀ àtàwọn bàbá sí ìlú míì wọ́n ní mọ̀lẹ́kà Jibrilu ó wá bí àmẹ́bí Musa ń dọ̀kọ̀.

ìgbà tí ọ̀wá sí Musa lé máa lọ́bá wọ òdédè bí ọmọ màálù kan lọ́bá sámá bó fi sámá ní èmi bá sì ń dára rẹ̀ lọ́bá ń jọ bí ẹni pé òdédè bí màálù fẹ́ máa sọ̀rọ̀ ìtàkà bẹ́ẹ̀bẹ̀ yẹn táwọn àtàwà sí ìrò eléwé pupa tí wọ́n máa ń sọ wà mú sálà bí wà mú sálà bí rọ́bà ọ̀rẹ́ الشكر العظيم وموسى الذي رباه àwọn àtẹ̀lé pupa kan bẹ́ẹ̀ yẹn wípé Musa sáàmì yìí wípé Jìbìrìlù lọ́tọ̀ wọ́n ń jọ wípé Jìbìrìlù lọ́tọ̀ fìràúnà ọlọ́sùtọ́ ànábìwá Musa wọ́n wà ní wípé bí kèfèrí gan bá tọ́ ọ̀yàn lè jẹ́ èèyàn rí وموسى الذي رفعه في الأرض جبريل كافر wọ́n ní ẹni jìbìrìlù kú tọ́ ìfèrí lọ́yà ẹni fèrè àwọn náà sì tọ́ ọjà nábì ọlọ́run wọ́n fọ́ ọmọ ẹlẹ́fọ́ lọ́ọ́ ìfèrí ogún ọlọ́run wọ́n fẹ́ fẹsẹ̀ kọ́ jẹ́ o. wọ́n ní ní ìgbà tí ọlọ́run ọba tó láàrin gan tó ní kí Musa fi ọ̀pá náà odò kí Musa fi ọ̀pá náà odò kan gẹ́gẹ́ nígbà tí ó sùn tí àwọn òdu nígbà tí odò náà tí ó wà pàdé wọ́n ní jìbìrìlù wá sọ̀kalẹ̀ ọ wá fìdí rẹ̀ ná kó lè bàa pàdé wọ́n ní nítorí wípé òun lọ tó Musa sáàlù rí ó ti dà mà pé àjìmílù rè ìyẹn lójó gbójú ipasẹ̀ rẹ̀ eléyìí ò sínú Kùránì o ìtàn yìí ò sínú Kùránì lédè kúkúrú ìgbàtà níbi wa Musa lọ bọ́lọ́wọ́ ọba sọ̀rọ̀ tán láti lọ wí àdéhùn tó bọ́lọ́wọ́ ọba ṣe wọn ni Musa sáàbì ní ìwà ni ẹ̀yìn èèyàn ẹ rí pé kí ni ìlú ṣe bí ẹni tí ń sọ̀rọ̀ tí mo lù sọ̀rọ̀ ni. olùhàrá ìlànà òkun wa ìlànà Musa padà sí. hàbà ìlànàkùn wa ìlànà Musa fanasi. fanasi. oníṣẹ́ àbá ilẹ̀ àwòkún ọlọ́run ọba yín mà ní ẹ̀ẹ́dá kankan mà ọlọ́run tí Musa ń sọ fún yín tí ń òun sọ báyìí fún náà ni ó gbàgbé ìgbà tó ń lọ ń lọ àgbàgbé ọjà ilé mọ̀ wọn à lè ṣe ìrìn àjò láwọn àwùjọ táwa wọ́n ọ̀kọ́ lọ bá sì gidi náà wọ́n wà fara ara lẹ̀ fún wọ́n gbé epo fún wọ́n mẹja wá wọ́n lè mẹ́kun náà wá wọ́n wà máa bí sì gidi léèrè pé síra wọn sẹ́rìn àjò. sègìdì yìí náà àwọn kápẹ́ńtà náà lọ́ bá wọn gbẹ́ àwọn ọmọ náà àwọn náà wọ́n gbẹ fún wa wọ́n sì gbẹ́gi fún wa tán èyí ó sì dọ́lọ́ fún wa bẹ́ẹ̀ni míì bá ń lọ ọ̀rajà tó bá dá tọ́lọ́ ti pé wò mú kí jẹ́ nítorí máa fi ápò lọ́wọ́ lọ́kadà ọgbàgbé ọlọ́wọ́n ọba rẹ̀ lè mú. òǹkà alájà dídọ́lá ànábì ń tẹ̀lé míì wọ́n wá sọ ànábì ọlọ́run náà dìbà ní hábà ilahukum wa ilahu Musa fànánsì ọlọ́run ọbẹ̀ yìí àti Musa ni Musa gbàgbé ọlọ́run rẹ̀ lẹ̀ ọlọ́run ẹ̀fọn lára àwọn àmàlẹ́ náà. ألا يرجع إليهم قولا ولا يملك لهم ضرا ولا نفعا ọlọ́run ní ilé sí àwọn kan lọ́wọ́ sí ilé òní ni wípé bí ó bá ń bá màálù yìí sọ̀rọ̀ kó lè sọ̀rọ̀ kó lè fún wọn lésì. wàlá ayáwó kò láwọn bọ́rọ̀ wàlá ló kò lè ní wọn lára kò lè ṣe wọn láǹfààní. ọlọ́run wà lápá tó kọ́ ọ́ làlá fún muhammadu. Ọ̀nàkọ́dé kọ́ọ̀lá lọ́hùn Hárùn mìíràn kọ́bẹ̀lú yá. Ànábì ọlọ́run bá aláìsí sọ̀láàtù wà sàlámù ẹni mú sáfàlé lọ́wọ́ tí wọ́n sọ pé èyí èèyàn mi. Iná máa fò tí ń tùn bí. Iná máa fò tí ẹgbẹ́ tí wọ́n sọ fún wọn ni pé lánàbọ̀rọ̀ àlẹ́yìn àkìfínà hàtà yàrùjí àìlẹ̀ iná Musa. wọ́n ní bí Musa ọ̀pá padà dé àárín ìfilẹ̀ àmàfin lọ ní táwọn ọmọ ṣe inú bí Musa bá wá padà dé tó ní Ọlọ́run tó ń gbàgbé ilẹ̀ kọ́ yìí. tí Musa bá dé tó bá yẹ kọ́lọ́ tó gbàgbé náà nìkan ṣùgbọ́n tó bá wá dé tó bá sọ wípé kì í sọ ọlọ́run tó ń gbàgbé ọlọ́run ọmọ ọba tọ́lá ẹja ọwá pínta lè sí méjì abala kan ń bí àtàwọn àyè míì abala bòmíì láàyè bòmíì tó kún jù bíi lọ. ìgbà tí Musa tó dọ́dọ̀ ọlọ́run ọba tọ́lá ẹja ọlọ́run ọba sọ tó ṣẹlẹ̀ sí Musa lájú tiẹ̀ ọ̀sán ní àárọ̀ etí ń ṣẹlẹ̀ nígbà tí ò sí lé má ọ̀sọ̀ bí àtàwọn àyè bòmíì etí ń ṣẹlẹ̀ nígbà tí ò sí Musa ní wọn là ń kàn tọ́ àyè kí ló ṣẹlẹ̀ sí Musa níbi tó lọ ọ̀yà àmọ̀ náà. máa já Musa ní ní kọ́ọ̀tì náà wà kàlámàhù rọ̀bùhù kọ́. ṣùgbọ́n ká ní máa lọ ọlọ́run wáyé ni. وعدنا موسى أربعين ليلة níbẹ̀ yẹn ó ní wà wá ẹ́dínà ń sá fàlàáfin àláìlẹ̀ kan fàtàmù náà fàtàmù mi kọ́ọ̀tù rọ́bì yìí. fàtàmù mi kọ́ọ̀tù rọ́bì yìí arúbàrin àláìlá. aláàbò wọn ṣáṣe ìrìn àjò ogójì ọjọ́ làwọn mọ̀yá kan bá mú un bẹ̀ ká máa lọ jáde ogójì ọjọ́ ebi tí wọ́n ti má dàbí wo forty days forty days náà Musa náà fi lọ jáde tẹ̀wọ̀n pé ó yẹ ká ẹ̀rọ sí ọ̀yà náà ní débẹ̀ ọ̀yà náà ní débẹ̀ ààyè ilé yìí ọ̀jọ́ máa ọ̀rọ̀ ìjáde forty days o ọlọ́ọ̀dún kí Musa wá sí Musa lọ fún lọ sí wá ẹ̀hẹ́n ọlọ́run sì wá sí o ọlọ́run kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tí ó kọ́ àwọn èèyàn gbà tó bá dé nítorí ọsẹ mú o lójú ló lọ ọlọ́ọ̀dọ́ ọlọ́run lọ kẹ́kọ̀ọ́ ẹni ọba fẹ́ lo eléyìí fún forty days kọ́ lo forty days kọ́ lọ fi kéwú mi kan ṣùgbọ́n kò ní forty days nígbà tí wọ́n ní forty days àmì musa náà lọ lò ibi tó ń ti lọ lò kọ́ lọ bá àyè sọ̀rọ̀ ọlọ́ọ̀dà tí ó kọ́ àwọn èèyàn bẹ́ẹ̀ kòròpàdà yìí ní iye káwọn dàgbàrú mọ́ra wọn ọlọ́run lọ́sà àánú wa gbàtà ẹ̀fẹ́ musa wá dé wàjálá máa ń rọ̀ kúrú alẹ́bí musa wá ní kí ó ah, ah, lóun ọba mi náà ní bá mi sọ̀rọ̀ tí ń gbọ́ ketekete tí mo ṣe ń fún lésì ó ti bá mi sọ̀rọ̀ ń dòní náà tí mo fi lọ bá fẹ́ àwọn mo sì ṣẹ́gun ó wá ní padà wá ń gbà ń bá ṣẹ́gun tán mo tún ṣẹ́gun tán mo tún dé tó ń mi sọ pé sì ń dọ̀ tí ń wí. ọ̀la rabbi àríní àwòrò ilẹ̀ yìí. àná musa ni pé ní ọlọ́run ní pépè àti ẹ̀ náà là ń sọ̀rọ̀ yìí. àní àwọn ìráyè ọlọ́run jẹ́ ìrírí ọ̀ jẹ́ ìrírí ọ̀. mo kàn ń gbèrò lásán òun ni ẹ náà mo sì ń gbọ́ kétékété. Ah, ẹ ti ń báyọ̀ sọ̀rọ̀ tí yóò wá mà tí yóò rí. ó ní lọ ṣùgbọ́sẹ̀ kan ẹ̀rú bà mí mo sì ṣe é ṣe lọ. lẹ́yìn tí gbogbo ayé ń bẹ̀rù nípa ẹnì kẹ́kọ̀ọ́ ká nípa mi ká mo tún wáá dé ní ìsìn o tún ní àjọ máa sọ̀rọ̀ ìwà ayọ̀ ó jẹ́ rí ọ̀ ọlọ́run bá ní. kọ́ọ̀lá là ń tàrọ́ ní wàhálà àti. kọ́ọ̀lá là ń tàrọ́ ní. ọlọ́run bá ní kò lè mú sákòsí sí i nítorí wípé ẹ̀mí ìdé èèyàn sì ń bẹ lára rẹ̀ kò lè rí láǹtàrọ́ ní àwọn afúnlógà mú kẹ̀kẹ́ bẹ̀. àṣé tá ní lámọ́tìmọ̀ tàbíìdì àti tàbíìdì rẹ̀ níbi tí ó kùn sí kì í ṣe àbàdíyà láàánú ìṣe àbàdíyà torí tó bá rí pé àbàdíyà ni ẹnìkan kan ọba ti rọ́nà Musa náà ọba ti lè rọ́nà ọba ọmọ bí sùpadà rí àti ńlá ní tó a bá fi ṣe nọ́fíù ó níbi tí máa tán sí à ń bọ̀ wá bẹ́ẹ̀ náà lìyà. kọ́ọ̀lá làǹtà ọ́ọ́ni ọlọ́run bá ní pé òde ìdíje ojú kù ní rí mi láyé ẹ̀dá kan gbogbo àwọn tí wọ́n láwọn gbọ́dọ̀ ṣe mítìnì anabi musa ni anabi ọlọ́run ìbẹ̀ náà àwọn anabi tó ní agbára tọ́lọ́lá jù lẹ́yìn anabi wa muhammad sallallahu alaihi wasallam ó kọ anabi wa ibrahim lẹ́yìn ibrahim musa lọ́kàn anabi wa muhammad sallallahu alaihi wasallam láàyè tọ́pọ̀ ló ti kàn máa sí wípé ọlá ń bẹ fún anabi musa láàyè tọ́pọ̀ àmọ̀sọ̀ yẹn jọ mí ọlọ́run wa sọ fún musa bó ṣe tó níwájú ọlọ́run wípé láǹtà ọ́ọ́mí ọ̀rẹ́ rí àwọn èèyàn kan wá lọ́lọ́ àwọn bọ́lọ̀ ń ṣe pàdé ó yẹ kí èèyàn béèrè kí n bọ́ lọ́lọ́ ń dúró sí ìgbà náà tí a fi ń ṣe ọlọ́run wá sí à kòrò sí yìí òun ń sámà ọlọ́run kò sí yìí òun nìkan ọ̀dà sọ́mà àti ilẹ̀ kì í ṣe àrùsùn kùrìsíyù kùrìsíyù sì kéré sí arúṣù Ibn Abbas radiyallahu anhu ó ní kùrìsíyù yẹn ibi tó lọ máa ń gbé gidi sẹlẹ ni Ọlọ́run wa ló tó sánmà àtìlẹ ọgbà méjèèjì ó jù wọn lọ ó wà ní arúṣù tó wá tó ẹni tí ó wá jẹ́ pé ibi tí ń gbé gidi sẹlẹ ilé Ibn Abbas radiyallahu anhu máa ti sọ ó ju sánmà àtìlẹ lọ aláwọ àti ẹjọ sì pàdé ìwọlé wa ní kí sí gbàgbé ìbò lọgbàá kò sí nǹkan tó ń tọ́lọ́ tó ń gbogbo tọ́lọ́ wọn bá dá lọ́lọ́ jùlọ. bóòlù ẹ̀sìn wọn lọ fẹ́ bá ṣe pàdé ẹlòmíràn yẹn mọ́wọ́ rí abayin sọ fọlọ ọlọ́run ti sọ fún wa pé níbo ló ti bọ́ ọ sọ̀rọ̀ níbo ni wà á tọ́ ọlọ́run ti sọ̀rọ̀ ẹ̀dá kan ẹ̀dá bẹ̀rù ọlọ́run lójú ẹni bá ti ń sọ fún wa wípé ọlọ́run bá ń sọ fún mi ẹ̀dá máa sá fún wa èsì ní ń bá wọn sọ̀rọ̀. alẹ́ bí wọ́n sáré sọ fọ́nà wípé jẹ́ ẹ̀ ń rí ọ ọlọ́wọ́ bá sọ fún Musa pé látàárọ̀ ni inú olè rí mi ni kò ṣeé ṣe nítorí pé rírí mi ọ̀rọ̀rùn fún ẹni tí bá sì ń dé èèyàn tọ́ ọ dé èèyàn má ó mi ṣùgbọ́n nígbà tó o sì ń dé wọ́n bá nígbà Muhammad sallallahu alaihi wasallam ebi ń gbọ́ ọ lọ sánmà tó ṣe sọ́wọ́ sọ ọ̀rọ̀ lọ ni ṣé bọ́ ọ̀rọ̀ lọ arábìnrin núùrùn àná mo rí màálẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ lọ́hùn kò sí rí kò sí rí aláì musa ọlọ́run wá ní pé kó lè bá àmà kó lè rí mi wà láàyè wo òkè ẹ̀dàkùn òkè àti èèyàn èwo ló tóbi jù ẹ̀dàkùn pé ìpín mélòó ní òkè ẹyọ kan yóò fi ju èèyàn lọ ẹja mú kí àpè náà ìdí olókè lẹ́dẹ̀ẹ́ èèyàn mélòó ní òtò ẹwà ọmọ tó kọ́ nìyí pé òkè táwọn òkè rẹ̀ láàrin oṣù mọ́kú tóbi ń sàlẹ̀ jù máa lọ ìtọ́jú ń bẹ láàrin ìtí ń bẹ nínú ilẹ̀ ó ju ilé ìtọ́jú ọsókè lọ. ìtọ́wá ayọ̀sókè yìí lásán bàbá kó gbogbo ara ilé àpèyìnà tó ké ní tó ń owó tó ọjà tó ń àwọn gbogbo ilé àpinnu tó kí àpinnu àbí àtòní tí wọn ọba wá tó ọlọ́run fẹ́ fi títóbi òun hàn Musa ọlọ́run máa wo òkè yẹn fàyín ní sàkọ́rọ̀ tó sòkè kí sẹ́gbẹ́ òkè àpinnu àwọn kì í ṣe kó kẹfì sàtúntúwe ni o fàyín ní sàkọ́rọ̀ ọmọ ìjà àdàmú ọlọ́run tí òkè yẹn bá dúró síbi tó wà fàṣàwùfà tààrọ́ ní ajẹ́pẹ̀tò ní pẹ́ mọ́wó rí mi láìpẹ́ yìí tókè ìwé bá ti lè dúró síbẹ̀ tí ọ̀ yàtọ̀ fàṣàwùfà tààrọ́ ní kò ní pẹ́ má tí wà náà fi rí mi fàlámà. mọ́tàjà lárọ̀ kúrú lè jábàlì jà àlàmú dáká. ọlọ́run bá ní pé tàjà ńlá tí nǹkan bá tàjà ńlá nù lárúbá ní pé ọ̀hàn. ọlọ́run bá fi ara rẹ̀ hàn òkè òkè wọn lọ́m òkè yẹn rí ọlọ́m ṣùgbọ́n ẹgbẹ́ mi tajalla rabbuhu lèlè jábà yìí ọlọ́run bá fi ara rẹ̀ hàn òkè òkè yẹn ìgbà tó lọ́wọ́ bọ̀ tó tó fi ara rẹ̀ hàn òkè tán jàrá bí wọ́n bá ju bọ́ǹbù má pàtà kò ní irun tán ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó lè ní ọ̀hún ìlú bí wọ́n ṣe ju bọ́ǹbù tó àpátọ́ sì sẹ́kù jàhálà fún dáká ọlọ́run bá dúpẹ́ sí kù dànù musa tí ó wá ọlọ́run nígbà tí nígbà tí gbogbo ẹ̀ jẹ́gbẹ́ ojú ọ̀dà kan musa tí ó sì dákú lọ ó ń gbá dákú lọ kúrò lẹ́gbẹ̀ẹ́ nígbà tí òkè ẹ mọ bí òkè ó ṣe fọ́ fọ̀kúfọ̀ ń ṣe bí ariwo gbogbo ẹ̀ ẹ̀mí ò ní gbó sára ọmọ ẹ̀dẹ́ yìí alẹ́gbó sá dákú lọ́gbọ́n ránṣẹ́ náà fàlà máa afárá ọ̀pọ̀ ọ̀nà ṣùgbẹ́ hánẹ́kì. ọlọ́wọ́n bá wá dẹ́ ní padà sára ẹ̀ alẹ́gbó sá jí padà nígbà tó jí oníṣòwò hánẹ́kì àbí mọ́ni fọ́lọ́ ìrìn ọlọ́run ọ̀rọ̀ kí mo fẹ́ rí ọ̀hún òbí rè mà ní tí mo wá wá onírè ọlọ́wọ́ bọ́ bá mi sọ. àdéhùn wa ni pé ọ̀rọ̀ ní sẹ́ bá ń sọ tí àtọ̀ ọlọ́bìnrin mi ò ní ọsọ wọn orí ọmọ. mo ti wà nínú ẹni tó gbà pé ìrì ọlọ́wọ́ bá èyí ṣẹgbẹ́ àwọn ẹ̀dá ẹ̀ mo gbà fà fún ọ. ọlọ́run wa ní wọ́n kàtà bí náà làwọn fi ẹ̀dá wa fi kàn yẹn ọlọ́run wa kọ gbogbo òfin ọwọ́ akọ́fà nígbà wọn mú sá ó ní máa padà lọlé ìgbàtà ìnẹ́bì Musa wá délé tẹ́ lọ́rọ́bì Musa bá káwọn èèyàn wọn ti á kó kúrò lábẹ́ kẹfìrí nítorí wọ́n lè sin lọ́rùn wọn tó ti wọn wá ṣe ní èèyàn mọ́ ẹrú ẹranko ló wà bùjẹ́ ń ṣe ẹrú èèyàn wọn ṣe tẹ́lẹ̀ ẹrú fìdáhùn wọn wá kúrò lábẹ́ ẹni tí mú wọn lẹ́sẹ̀ fún àwọn ọlọ́ọ̀ni pẹ̀lá rẹ̀ fún wa wọn wá kúrò lábẹ́ rẹ̀ tán wọn wá mú ìyẹn lọ́wọ́ bá ń sọ ń bí wípé wà ìdúrà adéna mùsà ẹ̀rọ tí ìgbà tẹ́ra bá mú sásàdéhùn fún ogójì òru ta ni ọ wá gba tíra ta àsìkò tíra fún fún matakọ tó wò lẹ́yìn dè fún matakọ tó wò lẹ́yìn dè láàrin ìgbà tí mo sọ tó dé ẹ ti sògédè dé màálù jọ lọ́run wà á ọlọ́run gbogbo yìí sì dálábùsì ẹ̀bùrà yìí sì torí pé ẹni tí bá ń ṣe nǹkan míì lẹ́yìn ọlọ́run lórí ìṣàkóso fọ́nù ara rẹ̀ ló ẹni ọba ṣàṣedànù tí ọ ṣàṣebọ rẹ̀ ta ló ó wọra ẹ̀ sí ìgbàtà anábì musa wá dé anábì musa wá dé àyà àrùnù ما منعك إذ رأيتهم ضلوا ألا تتبعن أفحصيت أمري آه ah, أنا موسى لك لوسيو nígbà tó ní káwọn èyí ti sọ wọ́n ti tètè wá pèmí kí n padà yìí ṣé instruction tí mo fún ẹ ò tẹ̀lé ni ee eh, nítorí fẹ́ ká ń bẹ kí wá fẹ́ ká yìí wa ń sọ fún Musa ike yá bí na قال يا ابن أم لا تأخذ بلحيتي ولا برأسي Harun àwọn sọ fún ẹ̀gbọ́n rẹ̀ àbúrò rẹ̀ nígbè rẹ̀ Musa láàkà fún ẹlọ́gbọ̀n sọ́tò tó hà lọ́wà láàkà fún gbèlẹ́hìá ti wàhálà àbẹ̀rọ̀ sí i. má fi irun gbà mí má fi fà mí ó mọ̀ pé alágbára Musa nígbà àà ilé ọmọ ìyá mi lọmọ ìyá kan náà ni wá sí sùúrù inú ti bí torí pé ibi tí ọlọ́run bá kọ gbogbo tí ọlọ́run dúró musa gan sí gbogbo àlùwà ọsọ mẹlẹ ni wà á kọ àlùwà ó di gbogbo ẹlẹ kọkọkọ fún àdìgbọmọ pẹ̀lú ti bí bí ṣe wàá ń bá haruna sọ̀rọ̀ haruna ti rí pé inú ti bí àbá inú ti ń bí ọmọ ìyá mi kọ wá sọ wípé eré àkàkì kọsọ báwọn ó nílé ọmọ màmá mi tọrọ bí ọ̀yá láàánú wà jù láta àkókò ilé ẹ̀yà tí mọ́bìnrin gbá mi fàbí wà láàrin ọ́ sí mọ́ sì fi orí mi mọ́ forí mi náà fàbí ta ló ní kí wọ́n fèrè bàbá wọn ààrùn àbúrò ló ṣe jẹ́ ẹ̀gbọ́n a nílò ìyàwó ni ànábì ọlọ́run sọ wá ní ọgbà yóò ní ọgbà ó túmọ̀ sí báwọn ànábì ọlọ́run ṣe kíni wọ́n ní ẹ̀rùn gbà wọ́n ní ẹ̀rùn gbà ń bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ àdè o ibi tẹ́ mi lọ nù ibi tẹ́ mi lọ bẹ̀ mí lọ gẹ́gẹ́ ìkọlọ bẹ́ẹ̀ ní ẹ̀rọ ẹ̀sẹ̀ ìdọ̀wálẹ̀ sí ibẹ̀ mi kúrò àdè o. ó ní láta àfọ́ bẹ́ẹ̀ ní ẹ̀yà àti orújú ránṣọ nọ́mbà rẹ̀ ránṣọ nọ́mbà rẹ̀ nípa kùránì tó tún yóò bá lọ́wọ́ ìjà tó ṣe bọ̀ ayé àdéjì fọ ọ́ rí bẹ̀ pé yọrọ nà. báyìí lẹ́bi ọlọ́wọ́ bẹ́ẹ̀ bá ní olùgbà ní kí ló dá fọlù gbàgbé ọmọ fi fàwọn sí olùgbà tí ó bá fi fàyà ọkọ̀ àti ọmọ. yéé lẹ́yìn yéé lẹ́yìn olùgbà tí ó bá fi fàyà olùgbà tó pọ̀ ní o. láàtà pàǹkà pàǹkà pàǹkà. ọ̀rọ̀ màláta òkèèrè àti màláta rọ́ọ̀sì. sọ̀rọ̀ àfà tẹ́ẹ̀tẹ́ rẹ̀ bá ń dá kó gbá kó gbá àfà àfà ọ̀yíṣà àfà tọ́lọ̀ wọn bọ̀ bá fún ìgbà tọ́lọ̀ àfà àfà yìí nìsí ó fún lára nítorí kò sí orun gbà tọ́lọ̀ fún òun tiẹ̀. <laughs> mọ́nà wọn pe wọ́n kò gbé náà kìíní kò ní ọ̀rọ̀ rẹ ní ìgbàlágbé kò dára ṣùgbọ́n ní ọlọ́run bá bá fún kọ́ má da lọ́nà ọmọ da ọlọ́run ló fún ọ ẹlòmíì ọba àwọn àkàláyé ni ọlọ́run bò fún ọ ẹni kì í sọ ọjọ́ orí nígbà òdi fún ọ má yí ẹ̀dẹ̀ ọlọ́run padà má yí ẹ̀dẹ̀ ọlọ́run ọba padà ẹ̀rẹ́ mi ò rí wá sí jọ́dọ̀ ọ̀dìbà má bá ẹ̀ dìbà náà ní kí n látàkùrù bẹ́ẹ̀ ìyá tí wọ́n á rẹ̀ rọ́ sí ẹ̀yà ìyá ilé ọ̀yà burúkú sí bá torí gbígbá mu ń sọ̀rọ̀ ẹni ọgbà lẹ́sẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ló ti yájú. wákọ́dọ̀ àlẹ́ yìí. ọgbà lẹ́sẹ̀ kan ọgbà lẹ́sẹ̀ kò fẹ́ pa òun ó kàn fẹ́ ta láyà ni tọ́ba gba nípa kò ń fẹ́ pa àbẹ ọmọ bí ọba ṣe rí o. yọ̀dẹ̀ làjà lásán anábì Musa àwọn ọmọ Ísírẹ́lì ọlọ́run ọba dị tó pọ̀ fún wọn eléyìí tó fi yẹ kí wọ́n máa fọ́lọ̀ ẹ̀ṣẹ̀ ni wọ́n tó fi ń dí ipò ògbóore fọ́lọ̀ ẹ wá mọ̀ ọlọ́run ọba ọba tó gàgbà tí báyìí tán haruna ní pé èmi kọ́ fọlá tó ṣe ti bí àdá àwọn ọ̀tá owó dùn páàní àtẹ̀gbọ́n wọn rárá àwọn alábòsí mo ní fún àwọn alẹ́ ìfilẹ̀ anábì musa fẹ́ gbọ́n rẹ̀ lẹ̀ ọlọ́run wá ní pé kí bínú nǹkan máa wálẹ̀ lára rẹ̀ díẹ̀díẹ̀ ṣùgbọ́n ká tó padà máa ń lọ anábì musa wá ń sọ fún ẹ ní egbò orí pa tọ́lẹ̀ mọ́ ògédègbè màálù lẹ́nu gbogbo fà máa fọ́tọ́ púpọ̀ yá sáàmì rí ó ní rẹ̀ sáàmì rí yù kí lọ bá débi tó ọdẹ́wò akáwọn èèyàn kú lábẹ́ mi máa sin èèyàn ó tún ní wọ́n máa sin ẹranko ó tún bá yé wọn jẹ́ sí èyí ṣe ó ní bàṣọ. wọ́n là bàṣọ tùbí máa làm yábẹ́ sùúrù bí. ó ní táwọn ò rí èmi rí fàkọ̀bá tó kọ́ bẹ́ẹ̀ lọ́ta ni. min àtàrí rọ̀ṣù. ń bẹ́ẹ̀ bá lọ́pọ̀ á nì ní orí pa ẹni ọlọ́mọba rán sí Musa lógun orí pa Jibril lógun. ó wà torí si yẹn màláíkà ó ní mo bù nwere ní orúkọ tí mo sì bú ń mo bá sì san máa ọ̀gàgán lè ta sáwọ́ alátìlí náà sí ẹ̀mí èmi ló ní í ṣe bẹ́ẹ̀ ee tí mo fi ń lọ ọbẹ̀ yẹn nìkan bẹ tí mo fẹ́ dé sọ fún mi pé máa lọ lọ fàyín àyà ó fi orí pa ànábì ọlọ́run ọfọwọ́ kan tí ọ̀yẹ ọfọwọ́ kan látòní lọ máa sọ pé láàmì sars oore kò tó fọ́ọ̀kọ̀ mọ́ inú ti bí ànábì Musa láàmì sáàsà lọ́rí ànábì Musa fi wá wọ́n èèyàn lépè làwọn èèyàn ń kọ́ ní ẹgbẹ́ wá sọ ibi mọ́ ń lọ ibi mọ́ ń lọ láàmì sáàsà pé oore kò ní dọ́dọ̀ ẹ̀ àwọn èèyàn wà kọ́ ní wọn làwọn wá sọ. ẹ máa wà ìyẹn kan yóò tún tẹ̀ wọ́n tún lẹ̀ mọ́ àwọn tó ń ta fáwọn èèyàn kan wọ́n sì sọ àwọn àmọ́ ta rẹ̀ ní kéwòn ní orí kankan náà. pépè tó ọba wa wọlé èèyàn wa wọn ò káwọn làwọn tọrọ yẹn lọ́dọ̀ ń da ìmọ̀ kan kó alóbi ọbẹ̀ ni yẹ́ wọ́n sì ní bọ̀lì kó gbé pa wá lọ. àwọn sá ń sọ

àwọn olówó àlọ́ ẹ̀jọ́ náà láti rí tíra tí wọ́n gbá láwọ́ wọ́n sáré jà àwọn ènìyàn mo wá fi ọ́ ẹni tó bá sọ nǹkan nù kọ́ wá àwọn sọ nǹkan nù <laughs> mo bá sọ fáwọn táwọn lọ pé ara rẹ̀ ti ń ara rẹ̀ abá tíra tí wọ́n gbé lóhùn bẹ̀ ẹ tú òwú rẹ̀ gbàtà tùbù ọyẹ tú pépà gbàtà <laughs> tó alifu bá àkáàsà ọlọ́run ló gbọ́nye tí ó ń dà lọ́wọ́ rẹ̀ wọ́n sì tún ṣe bọ́ọ̀lẹ̀ ohun olóògùn ọba pé ní ìdílé ìdí sọ̀rọ̀ alifu bá àkáàsà dé yá ṣùgbọ́n gbà wọ́n ti wọ́n ti wé wọ́n tún gba láwọ̀ yóò tún wọ́n gbá kẹ́lú láwọ̀ fóònù wọ́n dàpọ̀ láti ní kò ní wọ́n fi kankan sí kò ní gàrí kíá alifu ni alifu àtàfà. Ìgbọ́. kọlọ ajọ di gbàpá ọlọ́run kọ́ wọlé àtúbọ̀ rẹ̀ kọ́ mọ́ jẹ́ asọ́nù téèyàn ọba gbá àwọn èèyàn kan bùkátà òbí òbí ya lára èèyàn ẹjá nígbàgbọ́ sọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ká ká dìrọ̀ ma tá a bá ti ọba ga bá wa ẹnu wa tí mi fi wá. sáàsà ń kọ́ sáàsà má bá fẹ́ kó ọlọ́run ọba tó láàrin ga nítorí àánú ẹ̀ nítawọn ọmọ ìsírẹ́lì sí ìyẹn kò yẹ kára forí jẹ̀mọ́ lọ́dọ̀ lọ bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ ọlọ́run ọba tó láàrin ga ní pé fún mà. àfẹ́wọ̀nà àrùnkùn mi bá dídá nìkan àìlà wọn bá ṣòro. látara àánú ọlọ́run ọlọ́run tó bá mú jẹ̀rá bí ìdè ìdẹ̀ra tọ́lọ̀ mú wá wọn ni wípé mú sàmójúkò fún yìí. ìfẹ́ kíkó tí mo kó yín kúrò lábẹ́ ẹni tí ń fìyà jẹ yín kẹ́ rìgírẹ̀tì mo fẹ́ dọ̀rọ̀ yín ọjà sọpẹ́ nítorí ìkẹ́ ẹ̀yẹ bá a máa mi mo tún sàmójúkò fún yín ẹ̀jẹ̀ kálukú wa náà ń lójú tọpẹ́ dídá kí n ti ń bẹ lọ́wọ́ owó ni bá a máa lékún kẹ́lẹ́ yìí táà ti ń fi bọ̀ bí fàájì ò kó lè tètè bọ́ọ̀lẹ̀ àforíjì ń bẹ lára tí yàn máa tọrọ lọ́dọ̀ ọlọ́run tọrọ rẹ̀ fi já sọpẹ́. ma yaf'alullahu bi'adhabikum in shakartum wa amantum. wa kana Allahu shakiran alima. ọlọ́run ma yaf'alullahu bi'adhabikum kí ni jẹ́ yíyà ibi ìsọba jẹ́ níyà in shakartum wa amantum. tẹ́ ẹ bá ti lè máa dúpẹ́ lórí tí mo ṣe fún yín tẹ̀sí nígbàgbọ́ torí pé ọlọ́wọ́n bá gbẹ̀gbẹ̀ ọlọ́run ní ṣáàkìlù lòun ó máa dúpẹ́ fún yàn onímọ̀ lòun òun mẹ ni ó tọ́ sí pé kóun àpíṣètì ẹ̀ òun dàmà òun ó sì dúpẹ́ fún ọlọ́run kọ́ wọlé àìtó bẹ̀rẹ̀ kó gbà fẹ́ nìkọ̀ọ̀kan wa ọlọ́run ọba tó láàrẹ́ ga ó wá ṣàforíjì fún wa ó ṣàmójúkúrò fún wa ṣùgbọ́n kí ló وإذ آتينا موسى الكتاب والفرقان لعلكم تهتدون ọba ìgbà tí wọ́n kú wọn kú lọ́dọ̀ tí wọ́n ń lọ sí nǹkan míì lẹ́yìn ọlọ́run ó túmọ̀ sí wípé ìmọ̀ ẹ̀sìn ò tí dùn wọn bẹ́ẹ̀ náà ẹ̀kọ́ ọlọ́run wípé bọ́ ọba lè kó wọ́n kí tí a tó lọ lo forty days tí a lo two months tí a lo three months four months tí a bá ní tí wọ́n fi kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí wọ́n fi yé wọn wọ́n tún bọ́ bóyá kú wọ́n bàrà máa bọ̀ tí nígbà yóò sì tóbi ọlọ́run bọ̀ wá fẹ́ dọ́rọ̀ ọ̀rọ̀ já síbẹ̀ torí pé tọ́lọ̀ ọba fi síparí rẹ̀ ní pílà alákùn tàkàtà ọlọ́run ni àwa fún mú ọ̀tà wàlífòrọ̀kọ́nà afúnni tí ó máa sòpinya láàrin ìbàjẹ́ àti dáadáa táwọn ọmọ ìsírẹ́lì tọ́lọ́wọ́ bá rán sí tó kókò lábẹ́ fìràhùn tí wọ́n fi dáadáa mọ̀ yàtọ̀ sí ti ọ̀dà eléyìí ló dà eléyìí ni ọ̀dà eléyìí lọ́ba tọ́lọ́wọ́ bá mú eléyìí ni ọ̀bá tọ́lọ́wọ́ bá mú kí ni ìdí tọ́lọ́wọ́ bá fi sọ tí ó rà kalẹ̀. ọlọ́run torí irú ń tẹ́ kó sínú lákọ̀ọ́kọ́ ẹ̀ tó kó síbẹ̀ padà ìdẹ́ra mi bí àbí òde ìdẹ́ra mi tọ́nà sí fáwọn ọmọ Ísírẹ́lì nìyí ọlọ́run bá sọ tírà kalẹ̀ fún wọn kò jẹ́ kí wọ́n máa táràrà láti wá mọ̀nà káàkiri ó gbé mọ̀nà fún wọn láàrin ara wọn elédèé wọn àwọn èèyàn kan wòye títí títí pé ah, ẹ máa wá wò ó nísìnyí lábáwá lọ́lọ́wọ́ ara sáwà tá ń bẹ̀rẹ̀ àwa Yorùbá sáwà náà wà ní nànà bì ní àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ wá pé bọ́ba àlùkàn lórí tẹ́ bá ti gbé òdùdú à ẹ máa ṣe sọ́yà láàlẹ́ ọ̀sán làwọn ọba lọ́sùn ni lọ́sùn lọ́sùn ọba àkàlọ́ sùn ló sọ bẹ́ẹ̀ wọ́n ní tẹ́ ẹ bá ti gbọ́ Odùduwà ẹ máa ní sọ́lá láàlẹ́ ọ̀sán ọba ni wọ́n ṣe ìjọba kẹ̀kẹ́ fọ̀ kọ̀tà ìlú ẹ̀sìn nílùú ẹ̀sìn ló ti dọ́ba wọ́n ní tẹ́ ẹ bá ti gbọ́ Odùduwà ẹ máa ní sọ́lá láàlẹ́ ọ̀sán lọ. mo sì rí ẹni tó sọ wípé àwọn Ọbàtálá gàgàjà ń sọ ẹ mọ̀ bóyá anábì ọlọ́run làwọn náà tó ṣe kí báwọn yẹn ṣe distort ẹ̀sìn àwọn ànábì ọlọ́run lẹ́yìn wọn náà wọ́n kà distort tiwọn náà nítorí gba àwọn Odùduwà yẹn ọ̀run mi là gàgà àwọn ànábì ti Yorùbá nìyẹn ẹ wà dáwọ àwọn jìbìrì nítorí pé ẹ ní tíra ẹ ya padà sí tíra tó lọ́wọ́ bá sọ̀kalẹ̀ tí ó jẹ́ mọ́nà fẹ́yìn náà. ìlànà òdì ta anna afdọ́lá minan ilmọ̀ yóò ṣe é lọ́ṣà náà àṣẹ́ni tí ó bá ńlá kọ́kọ́kọ́ bó àlùkùránì yìí dáadáa ẹ lọ́wọ́ púpọ̀ máa fà tí ń dàgbò jẹ́ǹbà nǹkan jẹ́ wọ́n yìí tú kùránì orin wọn kọ ìyá dúníyà ìyá dúníyè ìyá dúníyè fún mi wákàtí kan ìyá dúníyè ni wọ́n wí bí wọ́n ka kùránì wọn ní tu. asàárì asàárì kí ló sáárì kí ni ọ̀sáárì kùránì tú kùránì báwọn èèyàn wọn ò ní tú kùránì tó bá tú alukur'an àwọn èèyàn ó ti bẹ̀ mọ́nà ńlọ́lọ́mọ bá àwọn alárúbáwá ọ̀rọ̀ wọn burú jù alọ láyé òde òní kó tó di pa Muhammad sallallahu alayhi wa sallam sẹ́bọ̀ wọn ò sí ṣé ìyàwó òde pa jésù náà kò sí ti ń dábúrò àti ìṣẹ́tún wọn ṣùgbọ́n gbà tá alukur'an di ọlọ́wọ́n bá chẹ́ǹjì wọn sí dáadáa kur'an tó chẹ́ǹjì àwa náà sí dáadáa tá a bá gbọ́ yìí nítorí jẹ́ pé káàkiri máa ń gbé àwọn tíra kan káàkiri fàzáyìlú fàzáyìlú fàzáyìlú kankan kọ́ra ń tàn wí alukurani lè jẹ́ agbóyé tá a bá ti gbóyé wọn nímọ̀ tutukutu fún wa ẹnì fún wọn ní máa sọ pé anabi musa ó sì rìn àjò ọlọ́ọ̀lọ́ forty days ẹni ọlọ́gbọ́lọ́ sọ̀rọ̀ tí ọ̀lọ́ ṣe dáwà ká máa lórí ibi àlọ́ fi lọ sí wáàsí ẹnì fún wọn ní máa sọ pé àwọn màlẹ́ríkà wọ́n tẹríba tó sì jẹ́ pé mọ̀lẹ́kà lọ́kọ́kọ́ dáyé ádámà dáyé lẹ́yìn ìmọ̀ yìí ṣé bí bàbá lọ́yẹ kọ́mọ dọ̀bálẹ̀ fọmọ bá wọn ṣé bí mọ̀lẹ́kà lọ́kọ́kọ́ dáyé ádámà dé lẹ́yìn wọn ọlọ́wọ́ ádámà tó kọ́kọ́ dáyé kí wọ́n ṣe kíni o kí wọ́n ṣe kí wọ́n ṣe sùjúdù fún ẹni tó dé lẹ́yìn wọn ìwọ wá ń sọ wípé ọmọ rẹ yára gbọlọ kọ́ dáyé tó o bá ti dẹ́pẹ́ ìdílé ìlò fẹ́ẹ́ lò gbọlọ́mọdé má tá a bá ti gbádùn kùránì yí àwọn nǹkan yóò yé wa àwọn èèyàn ní máa dà wá láàmú mọ́ ọlọ́run bọ̀ wọlé tó bẹ̀rẹ̀ yọpọ̀ àmà ṣe ẹja káyà kan sí. وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم. àkàyà nìlọ́la. <laughs> <laughs> إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه, إنه هو التواب الرحيم الله لا إن شاء الله أبا الله الله سبحانك الله bàbá yẹn tó níbèrè. نعم ويا وعليكم السلام نعم ẹni tí ó bá ń bì tó ṣe pé èébì ló gbé tó fi bì àlùbálà rẹ̀ bàjẹ́ àwẹ̀ rẹ̀ bàjẹ́ jàre ṣùgbọ́n ẹni tó bá jẹ́ pé ó tọwọ́ bọ̀ fún ló pé èébì wá àwẹ̀ lẹ́nu ti bàjẹ́ yóò tún bá ìyọ́n tó bá yẹ ní ebi wá ń gbé ní wá ń gbé iléyàn ga o ebi èso oúnjẹ náà ṣé bèrè mi wá àdúgbò tí o wá sí bèrè kankan lọ́wọ́ sọ àjọlá lọ́wọ́ sọ fún àwọn kàlá wọn hàn nígbà sàlámù.